الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يعني تسيري أجاك تديني أقوم إنه صوم شوال هذا أبا وأدوم أتي أدوم أدوم أتي أدوم يخاكيني عادة هجرة السلام عليكم ورحمة الله وبركاته nínú nǹkan tó jẹ́ èèwọ̀ láti ṣe nígbà tá a bá fẹ́ bí àbùkátà àkọ́kọ́ náà ìtọ́nà hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọ́n lè jù sí aláwọ̀ sọ̀lá àdìsọ́lá ń kọ́ fún wa àmì yubala fil ma'i rraqid a gbọ́dọ̀ tọ̀ ibi omi adágún omi tí ó sàn ẹ̀rí pẹ́lú omi ilé ìdíbẹ̀ yẹn fọ́fẹ́ fún omi ọ̀sán kan ní ìkọyìn ni wọ́n máa fi ni wọ́n máa lò lọ àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe a bá fẹ́ bí àbùkátà a fẹ́ tọ̀ ni a bá fẹ́ yàgbẹ́ àgbẹ̀gà fẹ́ tọ̀ oníláyà àkózánná ahadukum zakarahu biyamine ọ̀láyà tamasa biyamine nìkan ọkùnrin yóò gbọ́dọ̀ gbá kínní táwọn ọkùnrin máa ń níyàn ọ̀gbọ́dọ̀ gbá mú pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tó bá fẹ́ tọ̀ kò sì gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún yẹn ọ̀gbọ́dọ̀ fi dàbà nínú gàdá àgbọ́dọ̀ ṣe àwọn afẹ́ bí àbùkátà kásìkè láti ṣe bọ̀ sọ́wọ́ dáadáa kó má bọ́ sáwọn àyè mẹ́ta yìí èyí tó lè fa ìpè fún yàn àpè náà bá ti ṣe pè wọ́n ṣe pè fún wọn ṣe pè fún ìpè ọjà àti àsọpọ̀ àwọn èèyàn nílé mẹ́nu dúró wọ́n ṣe pè fún un ìpín náà dẹ̀ ní ohun tó pè ní ìdí náà ní ká ti ṣe déédéé ẹni ọba lépè lọ́jọ́ ọba ṣe déédéé ẹni ó lépè ẹni tó ṣe pé náà lè pín máa padà sọ́dọ̀ ẹ̀ iṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ní ìtàkùn ìmọ̀lá ìrìnà sálàs ẹ sọ́ra kẹsì páyà ohun tó lè fa ìpè fẹ́ni tó bá ṣe nǹkan yẹn níbi ààyè mẹ́ta lákọ̀ọ́kọ́ ìgbèrò ọ̀gá fílmù kéèyàn máa lọ yàgbẹ́ sí bí omi táwọn yẹn máa ń kó sí bò mu kí wọ́n tún bò sórí kí wọ́n tún fẹ́ràn mu ẹ máa lọ yàgbẹ́ síbẹ̀ ọ̀pọ̀ rí àti tọ́rí àbọ̀nà táwọn yẹn ń tọ̀ kọjá káàkiri ní ẹ yàgbẹ́ bẹ́ẹ̀ ní gbogbo àwọn yẹn tí bá ti ń kọjá wọ́n fẹsẹ̀ yí gbẹ́ o àbọ̀ òórùn gbẹ́ bù sí wọn wọ́n máa wọ́n lépè ní ìgbà ẹni tó ṣeré eléyìí báyìí ní ó ṣe rí fún ọ wọn ah, là fi sọ pé gbogbo àwa tọ́lọ́hún kọ́lé fún aláhe ìdẹ̀ra nílé inú oríire ló sì wà sọlá nàbí sọlá rẹ sọlá sọ pé inú oríire mùsùlùmí lọ wà alimọ́síkánù lọ àṣẹ ilé tó fẹ́ ilé tí ọba ní ọ̀fẹ́ o òṣèlú tó gbáyé o àjùlọ ẹ̀wò tó gbégi wáyé wọ́n ṣe rí lánàá sọ yìí òní ti yàtọ̀ sánà ìgbàgbé débì níbi ọdún mẹ́wàá sẹ́yìn ilé téèyàn ọ̀ka táwọn èèyàn ń gbé ọmọ ọ̀ka lèèyàn sì kà nísìnyí ìṣẹ̀wọ̀n fẹ́ni tó bá fẹ́ kalé nísìnyí yóò ṣe wàhálà dé ọ̀ ó fi hàn pé kò fẹ́ẹ̀ sí kọ́lọ́fín gan mọ́ lẹ́yìn ó ti rọ pé jẹ́ ń sáré mú gi bóde kí n lọ yàgbẹ́ tọ́ba lọ ba ilé olè jẹ́ lókun eléyìí ni ó sì máa gbèrò fóun fẹ́ ṣe dáadáa tóun ní wọn máa lò ní ìwọ ó sì máa lọ yàgbẹ́ bẹ́ẹ̀ kò sí èèyàn gba ìpè ọkọ rẹ àti tọ̀rí ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá lọ kí yẹn lọ sí gbọ̀nsẹ̀ ń nínú nǹkan tó lè fa ìpè fún yẹn ni bákan náà wọ́n grill àti bojú pé lẹ́yìn bá ti kiri ọrùn káàkiri díẹ̀ tó ti rin lọ́rùn ìyá lọ pé jẹun díẹ̀ dúró díẹ̀ lójì yìí àbí yẹn jọ ń lọ àtẹni sá pé á pàdé lábẹ́gi báyìí wọ́n á ti pé bẹ́ẹ̀ ni wọ́n lọ wò pé ǹbẹ tiẹ̀ tutù dáadáa ró tù ọ́ ọba lọ yàgbẹ́ àbí tọ́ ìtọ́ tiẹ̀ á léwu ń tiẹ̀ torí gbẹ <clears throat> wọ́n sọ pé tóun bẹ́ẹ̀ ti gbẹ báyìí wàhálà rẹ̀ lè dínkù orí tọ́ ẹgbẹ́ àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ nípa mẹ́sìn ní LAUTECH ìgbà tí wọ́n lọ kí àwọn ọmọ ìyá wọ́n bá ní mo fẹ́ kọ́ wọ́n ní à ìtọ́wò òun à mo bá fẹ́ yàgbẹ́ nǹkan ààyè ní lókè yìí à mo fẹ́ tọ̀ sí wa ní tọ̀ ni wọ́n ní ìsàlẹ̀ ìsàlẹ̀ mu à ó ti jẹ́ wọ́n ní títọ̀ lé o ìdánilẹ́rù míì náà wà á kà báyìí sí apá níbi ìbòjì nílẹ̀ lómi ò gbé kínní ní ìsinmi ọmọ àtọ̀ ọ lọ yàyàyàyà lọ́sọ̀ pé akẹ́kọ̀ọ́ máa fẹ́ sóhun ìjẹ tuntun dáadáa gbogbo eléyìí nù nǹkan tó lè fa ìpè fún yàn ni ẹlòmíì ọ̀sẹ̀ rí bóun kẹ́ ń ṣe wàhálà ọ̀rọ̀ wọn ò lójútùú kò sì mọ ibi tóun ti lọ́ọ́ forí gbé pé wọ́n lè jáde pé ohun tó ṣe ojú wọn báyìí náà ńlọ yàgbẹ́ sí kan náà àyè mẹ́ta yìí bó ṣe gbèpè ní ni sáré kí ojú gbogbo ọwọ́ méjèèjì sáré àtẹ̀tẹ̀ àwọn tó fẹ́ bá kọ̀bà òun náà wàá yẹra rẹ̀ òfin títà kí ni mo ṣe náà ṣé mo bá tọmọnìyàn kejì jẹ́ ni ọba jẹ́ o torí àlàáfíà ọmọnìyàn kejì tó ń sọ dáadọ́ ẹ kó gbọ́ òòjọ́ gbọ́ òun ti wá wọ̀n lé pé ìpè ní ń bọ́ káàkiri bákan náà nù gàdá kọ̀ fún wa àti mẹ́nu bá wé ìtọ́jọ́ onífàánù sọlá kọ̀ fún wa àyè tàbí sàhá ìrọ̀ òf àbí azmin àbí bọ́ọ̀rì a gbọ́dọ̀ fi e, egungun a gbọ́dọ̀ fi nùdí nítorí pé eegun ni zadu ikhwani kò mí nàlí chain e, oúnjẹ àwọn èèyàn yín àwọn ọmọ ìyá yín náà àlùjọ̀nù ni torí mùsùlùmí wà náà àlùjọ̀nù náà wọn nígbà tá a níbi sọlá sàlá ń lọ sí wàá fi fún wọn níjó ní wọn á fẹ́ máa lọ wọn kí ló fún wa òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ ẹ̀tọ́ yín ni pé gbogbo ẹran yòówù táwọn mùsùlùmí bá ti dákọ ọlọ́run ọba sí gbégún rẹ̀ yẹn máa jẹ́ ti gbégún tó wá ní wọ́n jẹ tí wọ́n ní káwọn ọmọ ìyá yín jẹ ìwọ́n bá tún dáàtàn òun ló fi nùdí bá jẹ́wọ́ náà oúnjẹ lọ fẹ́ jẹ tẹ́nìkan fi nùgbẹ́ bóun ni ó sì rí lára rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tọ́jú lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń ṣe rókíá sultani ọ̀sàdédé bẹ́lòmíì ju kọ́lọ́ fi gùn nùdí lọ ọlọ́ọ̀hìn àwọn sọ pẹ́rẹ́ tó ń fẹ́ jẹ kó sì lọ́ọ́ fi yí ìgbẹ́ àwọn tó wọ́n fojú ẹ̀ rí títí ní ọmọ àparọ́ fún ọ wọ́n jáde kò ní padà jáde tọ́wọ́ á là á là tó ń tọ̀ pẹ̀lú bẹ́ẹ̀dá kan ìjà pa kọ́másàtọ̀ fà ìgbẹ́ ẹran egungun àfọwọ́rọ̀ fínú bákan náà yìí láti kásẹ̀ rẹ̀ lẹ̀ ká fún gbangba sàárè sàárè àwọn mùsùlùmí ìdíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá ọlọ́run ẹni tí ń lọ yá àgbẹ̀ sí sáré à ń lọ àgbàlá ni wọ́n sì kú sí ni wọ́n máa lọ yá àgbẹ̀ bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ ẹni ni ohun tí ń sọ náà ni pé òun ò kíá ibi tó wù kóun yá àgbẹ̀ sí bá já àrìn jà àtẹni tí ń lọ yá àgbẹ̀ sáàrin àwọn òkú mùsùlùmí òun tó ń dàbí ẹni tí ń yàgbẹ́ láàrin ọjà ọjà kínní ọjà dàbọ̀ bọ́ọ̀lù ń ṣe bẹ́ẹ̀ tọ́gbọ́ sàrin dáadáa bọ̀ tọ́gbọ́ sòkòtò lẹ̀ láì sí àwọn wèrè tá a máa ń wò káàkiri ọgbọ́rọ̀ rẹ̀ sí ní tó jẹ́ gbogbo àwọn ilé ẹ̀jẹ̀ àkíyèsí wọ́n wà náà kẹta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún nípa pàfẹ́ ṣe bùkátà wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.